mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlẹ̀ lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń kí gbogbo ẹbí olóògbé Dayọ̀ Kújọ́rẹ̀ wípé wọ́n kú ara fẹ́ra kù ti bàbá wọn èyí tó rẹ̀wàlẹ̀ àṣà lánàá òde òní Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́rẹ̀ tó ń ṣe ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ o bàbá mi àsìkò tó fi eléyìí sórí ìtàkùn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ ìgbà wo ló ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí olúkúlùkù wọn sì ń sọ̀rọ̀ dáadáa nípa bàbá náà ajábalẹ̀ tẹlifíṣàn Orísun pẹ̀lú sọ wípé sunre o akọni olórin Dayọ̀ Kujore ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká òṣèré Nkechi Blessing ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ ìgbésẹ̀ ńlá tó gbé ní ọdún tó kọjá tó sì wà lára ohun tí ó sọ di onílé lórí ó ní òun ta ọkọ̀ Range Rover òun ìdílé òun wípé òun ò sì kábàámọ̀ wípé òun ta ó ní ọkọ̀ kì í ṣe ara àṣeyọrí o wípé ó kàn jẹ́ ohun tó ṣe kókó kí ẹ̀dá níni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀kan lára olùkópa big brother naija tẹ́lẹ̀rí ìyẹn tochi ló fún àfẹ́sọ́nà rẹ̀ ní òka ìfẹ́ ìyẹn chioma léyìí tí ó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn máa kí wọn kú oríire lórí ìtàkùn ayélujára wípé àwọn méjèèjì àbára wọn kalẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré doris ogala ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ èròǹgbà rẹ̀ nípa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láàrin lọ́kọláya tó ti túká lórí ìtàkùn ayélujára ó ní bí àwọn ènìyàn ṣe ń fi àwọn ìgbéyàwó tó ti túká ṣe yẹ̀yẹ́ lórí ìtàkùn ayélujára ni ó jẹ́ kí àwọn mìíràn má fi ìgbéyàwó wọn sílẹ̀ pẹ̀lú ìyà tí ó ń jẹ wọ́n níbẹ̀ ó ní ní tòun ò tí irú kan báyìí bá ṣẹlẹ̀ sí òun tí òun sì fi irú ìgbéyàwó bẹ́ẹ̀ sílẹ̀ ó ní ẹnikẹ́ni tí ó bá fi òun ṣe yẹ̀yẹ́ lórí ìtàkùn ayélujára wípé òun máa fi irú ẹnu bẹ́ẹ̀ gégùn ni nítorí wípé irú ẹni bẹ́ẹ̀ kò ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀kan lára olùkópa Big Brother Naija ìyẹn Ọmọ́ṣọlá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ bí ó ti nífẹ̀ẹ́ àfẹ́sọ́nà rẹ̀ tó wípé ọjọ́ àkọ́kọ́ tí òun máa rí níbi ilé ìfowópamọ́ ni òun ti mọ̀ wípé ìyàwó òun ni ni òun sì ti sọ fún wípé òun ló máa jẹ́ ìyá àwọn ọmọ òun bẹ́ẹ̀ ló sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìfẹ́ àti àdúrótì lórí ayé rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì ń bá dúpẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àrìntàkìtì ni àwọn olólùfẹ́ ìlú mọ̀ọ́ká dẹ́rùn-pọ̀ṣónú Ayọ̀ Ajéwọlé tí àwọn ènìyàn mọ̀ sí wòlíì àgbà òrin látàrí àwòrán òun àti àwọn ìlú mọ̀ọ́ká bíi Tọ́pẹ́ Àlàbí Yínká Ayéfẹ́lẹ́ àti àwọn kọ̀ọ̀kan tí wọ́n yà lọ́jọ́ tó ti pẹ́ tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ àti àwòrán tí wọ́n yà ní kòpẹ́kòpẹ́ bẹ́ẹ̀ ló fi àwọn àwòrán ìṣègbè ara wọn Ayọ̀ Ajéwọlé ló sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n wo àwòrán náà dáadáa àwọn tí wọ́n bá dámọ̀ níbẹ̀ kí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ni ẹ má bímọ tí ẹ bá mọ̀ wípé ẹ kò ní owó lọ́wọ́ láti fi tọ́jú wọn. ọ̀kan lára olùkópa Big Brother Naija ìyẹn Ufu Enada ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti pariwo ọ̀rọ̀ náà síta wípé ẹ má fi ara yín sílé tí ẹ bá mọ̀ wípé ẹ kò ní owó lọ́wọ́ kí ẹ sì má bímọ tí ẹ bá mọ̀ wípé ẹ kò lówó láti fi tọ́jú wọn. ó ní àwọn mìíràn máa ń ṣe gbogbo eléyìí nítorí ọ̀kan nínú ẹbí wọn ó lówó lọ́wọ́ tàbí ọ̀rẹ́ ọkàn rẹ̀ máa ń balẹ̀ ó ti mọ̀ wípé wọ́n máa bá a tọ́jú rẹ̀. ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti pariwo rẹ̀ sí síta wípé ẹ má bímọ o nítorí wípé ìyà ni ẹ fi ń jẹ ọmọ tí ẹ bá bí tẹ bá lérò wípé ọ̀rẹ́ tàbí ẹbí máa tọ́jú ó ní wọ́n lè má bá yín tọ́jú rẹ̀ débi tí ẹ bá fẹ́ tọ́jú rẹ̀ dé eléyìí ló sọ di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí padà wípé à nítorí pé àwọn ò lówó lọ́wọ́ ṣé yẹn wá ní káwọn máa ní aya tàbí ọkọ ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlú orí ayélujára Túndé Ednut ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti béèrè lọ́wọ́ àwọn ènìyàn wípé kí ni nǹkan ẹyọ kan tí ó máa ń dẹ́rù báwọn nígbàkúgbà tí wọ́n bá ronú kàn ó sì kọ́ sábẹ́ ọ̀rọ̀ náà wípé ní tòun o nígbàkúgbà tí òun bá ronú nípa òpin ayé ibi tí àwọn máa dópin sí nígbà tí ọlọ́jọ́ bá dé wípé ǹjẹ́ ayé mìíràn wà ṣé ọ̀run wà lóòótọ́ tí ọ̀run bá tiẹ̀ wà níbo ló dópin sí níbo la ti máa wà títí ayérayé ó ní àwọn èrò yìí ló máa ń wá sí òun lọ́kàn nígbàkúgbà tí òun bá ronú léyìí tó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà sọ fún wípé ah lóòótọ́ ni ọ̀rọ̀ tó sọ àwọn náà máa ń ronú nípa àwọn nǹkan yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì títí di àsìkò yìí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ òṣèré Lizzy Anjorin ló ń kíkú oríire ti ilé ìtajà ńlá yìí tó ṣí ní ìpínlẹ̀ Èkó ní àná òde òní tí ń ṣe ọjọ́ ajé bẹ́ẹ̀ ni wọ́n sì ń fi àdúrà ránṣẹ́ sí wípé atajèrè la máa tà ní ilé ìtajà ọ̀hún. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní tẹlifíṣàn Orísun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa bí ayẹyẹ Orísun ti ń wá sí òpin nínú ọ̀sẹ̀ yìí àmọ́ a rírì láti ọdún mẹ́wàá àti bí ẹ ti ń tẹ̀lé wa láti bí oṣù kan sẹ́yìn tí a sì tún ń fún yín ní àwọn ìbéèrè àti àwọn ìtakùn ọ̀gbọ̀lọ́lọ́kan òjọ̀kan ẹ ṣé púpọ̀ ẹ máa tẹ̀síwájú láti máa ṣe bẹ́ẹ̀ nítorí wípé àwọn ọgbà kan yóò wà tá a máa dìgbà wá láti wá fi ẹ̀bùn tó jọjú ta yín lọ́rẹ ṣùgbọ́n kí o gba àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ọ̀sẹ̀ yìí bí kò ṣe ìbéèrè kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí wọ́n lè ní àǹfààní pàápàá ènìyàn mẹ́rin ni yóò jẹ ẹ̀bùn ẹgbẹ̀rún mẹ́wàá mẹ́wàá láti parí ayẹyẹ ọdún mẹ́wàá wa nínú ọ̀sẹ̀ yìí ìbéèrè kan ṣoṣo la ó béèrè ìbéèrè ọ̀hún rèé ayẹyẹ ọdún mẹ́wàá Orísun ọjọ́ wo oṣù wo ló wáyé nínú ọdún 2021 ayẹyẹ ọdún mẹ́wàá Orísun ọjọ́ wo oṣù wo ló wáyé nínú ọdún 2021 ẹ máa fi ìdáhùn yín ṣọwọ́ sórí ìtàkùn ayélujára wa kí ẹ sì rí dájú wípé ẹ lo hashtag orísun attend challenge kí ẹ tún tag orísun pẹ̀lú ènìyàn mẹ́rin àkọ́kọ́ tó bá gbà òun ni yóò gba ẹ̀bùn náà ẹ ṣé púpọ̀ kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlóye lórúkọ tèmi ó dàbọ̀.